ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìdùnnú ìfọkànbalẹ̀ àìkú baálẹ̀ ọrọ̀ òun náà ni ó mọ bá wa ní òwúrọ̀ yìí ìwọ tó bá ti jí làárọ̀ tó la ojú ẹ tó ṣe é là tó rí nǹkan tó gbápá ẹ tó ṣe é gbé tó gbé ẹsẹ̀ ẹ tó ṣe é gbé tó wá gbé owó bọ́dì ẹ tó tẹ̀lé ẹ gbà kójúmọ́ rẹ ni ẹ kí ló wá yẹ kó ṣe wàá kọ̀ káwọ́ sókè pé tó á lè bàbá god ò ṣe o mo tún wà láàárín àwọn alàyè lónìí ojúmọ́ re òun náà lètò tó balẹ̀ gbàgbà sọ́dọ̀ yìí <laughs> anna adéyíkẹ́ babatunde lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí kí ni o honey fingers àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ ọkàn ọ̀ràn ṣe báyìí ọkàn ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n dúró débi honey fingers yẹn ni mo dẹ̀ ti wá pé ó ti bọ́lẹ̀ finest. ibi tó o ti mọ́rọ̀ tí ẹ bẹ̀rẹ̀ yẹn ó jẹ́ ìrántí orin olóògbé kan uh, olúbùkọ́lá ọlọ́mọlá bàbá ara hmm. ó ní kẹ́lẹ́nu kẹ́lẹ́nu kẹ́lẹ́nu ṣẹ́ kẹ́lẹ́nu kẹ́lẹ́nu kẹ́lẹ́nu ṣẹ́nu rẹ̀ o èmi náà rèé táyé ti ròpin ní ìjọsìn

mo rọbẹ̀ láàrin àwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ayọ̀dà síbi ilé mi ò gbọ́dí dé onígàrí ò wá sí wo. mo fi ìfọ́n gba ògo. dáńsákì ẹ ọba elédùnmarè ayọ̀ àtàláfíà àti ìdùnnú àtọ̀yàyà òun la fi kí yín pé ẹ kú ojúmọ́ o láọ̀dẹ̀ yìí ṣàlàáfíà òun la bá yín akínyẹmí ọmọ Johnson èmi ń kí yín o wípé ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ re lórí Orísun TV ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ yín pé bẹ́ẹ̀ ṣe ń bá wa fọkàn bá kinní ọ̀hún lọ lójoojúmọ́ láago mẹ́jọ mẹ́jọ láràárọ̀ lọ́jọ́ ajé títí di ọjọ́ Jímọ̀ adúpẹ́dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tẹ́ fi lẹ́tà tẹ́ fi ń ṣọwọ́ sí wa lórí ayélujára gbogbo yín náà ládúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gidi gan o. kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí wọ ẹni sùúrù that is to say ó ti gan pa ẹjẹ́ àdókè lọ́hùn à ń padà bọ̀ bá a bá dé a máa ṣí aṣọ lójú eégún lóní tààràtààrà Ojúmọ́ Ire òun náà ṣì lè tò. ẹ káàbọ̀ padà sórí ètò ètò yín Ojúmọ́ Ire ṣì ń tẹ̀síwájú lórí Orísun TV àwọn tó wò wá lánàá tí wọ́n sọ pé ah àwọn gbádùn tàná ẹ ṣé o tèmi náà tún ti jiná o ẹjẹ́ àtúnjọ gbádùn ẹ̀ àlejò ń bẹ nílé agodo lónìí tá a fẹ́ gbé wọlé adẹ́rìn-pòṣónú ni wọ́n ẹ wọ́n bẹ́ẹ̀ bá sì mọ̀ wọ́n àǹfààní rèé fún yín láti mọ àlejò wa lórí ètò lónìí nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò ó ní í ṣe pẹ̀lú àwọn tí wọ́n máa ń dàpárá hmm. ìyàtọ̀ wà nù kádẹ́rìn pòṣónú àti kádàpárá láàrin ara wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gan a máa bára wa dàpárá àwọn àpárá kan wà tá a dẹ̀ máa bára wa dá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó lè má dùn mọ́ wa nú bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ara àwọn nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí nìyẹn ẹ bá ránṣẹ́ pé alára àjèrò ọwọ́rọ̀gùn àga ẹ bá ń pè wọ́n pé kí wọ́n wá nǹkan fìdílé o anifinga àti finance àti jáde wá a máa kó kinní ọ̀hún bàbá ìṣúá a kò bọ́ ta fún yín <laughs> tẹ́ ẹ gbádùn lónìí dáadáa. ani mm. dákun ṣó o ti fi ojú kan àwọn alápàárá yìí ṣó o ti rí àwọn iṣẹ́ wọn lórí ẹ̀rọ ayélujára yìí. nígbà nígbà tí ẹ ṣe pé tógò mò ń gbé kí n mọ gbé ń tógò gan <laughs> mo ti rí i dáadáa àìmọye ẹlòmíì kan mo rí kan ìkan Pali, ẹmọ ẹmọ téèyàn bá ṣẹ̀ṣẹ̀ ra fìríìjì tó àwọn èyí tó máa ń ga yẹn pálí tó máa fi ń bò wá ó kàn ń gbé e kiri ń gbé e kiri àwọn sáré yá yọ kẹlẹkẹlẹ á kàn da pali bóyá látẹ̀yìn ni tẹ́ni ẹ bá gbé e kúrò pé akílódé ah, kiri kankan ni ẹ má bínú sá ẹ má bínú sá a ti gbé pálí a ṣe bẹ́ẹ̀ ní fóònù tẹ́ni ẹ bá ti lọ a ti lọ ba ègé that same person a ti lọ ba ègé a tún sọmọ òun ló sọ pé kéèyàn má bínú o a tún padà lọ bẹ́ẹ̀ nìyẹn a tún ṣe kinní yẹn ó ṣe tó ẹ̀ márùn-ún gbòye ẹnìyẹn sọ dìjà ó fún gbàtú ẹ má bínú sá ó tún sunkún ah, ah, mo ní ẹ wá o ṣé ìyá ìyá yìí dùn ẹni yìí ni àbí hmm. ṣe lákọ̀ọ́kọ́ gbòòwò ọkọ bẹ̀rẹ̀ mọ́ ọkọ rẹ́rìn ká máa pààrọ̀ ká máa ẹ̀mọ̀ pánìkì gèdè parọ́ ìmọ̀ràn pa wọn kan bí. mo rẹ́rìn nítorí pé ó fọ́nì ó panilẹ́rìn gbà ah, báwo ṣe máa lọ tẹ́lẹ̀ nǹkan tó wá tún jẹ́ kí ó jẹ́ kí ó pààyàn lẹ́rìn jùlọ ni pé bó ṣe wá ń bẹ̀bẹ̀ àwọn ẹ̀bẹ̀ àbòsí àwọn ẹ̀bẹ̀ tó fi lè lùyàn pa ó wà lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ yẹn láti rí àmọ́ yín tó máa ń jẹ́ tó máa ń jẹ́ kó tó wá dùn mí gbà mí ni pé ẹlòmíì tó o ṣe kinní yẹn fún o ò mọ stéètì tó wà ẹlòmíì àìsàn wà lára ẹ̀ hmm. hmm. ẹlòmíì kẹrẹ ó lè jẹ́ hospital ló ti ń bọ̀ ẹlòmíì ó lè jẹ́ pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ bọ́ nínú wàhálà kan ìwọ wá sáré lọ da nǹkan bò lórí hypertension lè mú láti ibẹ̀ blood pressure ẹlòmíì lè rise láti ibẹ̀ ohunkóhun ló lè ṣẹlẹ̀ ìkan ṣẹlẹ̀ ládùúgbò mi gangan gangan èmi ò fojú rí mo wà nílé ni mò ń gbáriwo ń ta àwọn ọmọ mi lórí kinní yẹn láì wọ́n wá ní bọ̀bọ́ yẹn ó mú red handkerchief ló bá ló bá ó kàn ń lọ ń lọ ó kàn sáré yọ red handkerchief ní eh, àpò ẹ̀ ó kàn nà ọmọ èèyàn kan ni ẹni yẹn kàn ṣubú ni ah ẹ máa wéré gbogbo àwọn tó wà ládùúgbò ibì kan lè wà ládùúgbò àti wọ́n pè ní base àwọn èèyàn máa ń jókòó síbẹ̀ wọ́n máa ń tayò wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń ṣe oríṣiríṣi in fact tí wàhálà àbí nǹkan kan bá ṣẹlẹ̀ gan ládùúgbò wọ́n máa ń gbé lọ sí àárín àwọn tó ń jókòó síbẹ̀ yẹn àpò hmm. bàbá ìṣẹ̀lẹ̀ o wọ́n á dìde wọ́n á tètè irú ìgbà tí àwọn olè wá ń yọ brain box mọ́tò oríṣiríṣi àwọn yìí ló dìde pé àwọn baálé ilé tó bá ráyè ẹja máa ṣe vigilante fúnra wa àtúní hmm. ọlọ́dẹ àwọn ilé ló máa ń sábà ṣe so ibẹ̀ yẹn ń pè ní base àríwájú ibẹ̀ yẹn ló ti wá ṣe kinní yẹn àwọn àgbàlagbà wọn balẹ̀ ní bá rí eré ẹgbẹ̀rún wọn bẹ̀rẹ̀ sí sí ó fẹ́ pààyàn sádùúgbò wa ó fẹ́ ṣe kíní kan wọ́n ti mú bọ̀bọ̀ yẹn àwọn tó máa àwọn tó wá lẹ́mìí díẹ̀ wọ́n súnmọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní yìí. káì. wọ́n bẹ̀rẹ̀ sí ariwo ṣàṣọ ṣùgbọ́n ṣe eré mi ní ẹ̀kọ́ tí wọ́n jẹ́ pé tí máa gbọ́ tí máa dédé gbọ́ ariwo ẹ̀rù máa ń bà mí so mi yín yọjú síbẹ̀ máa hmm. kọ́kọ́ sá sẹ́yìn náà because ọlọ́mọ yẹn kárí ogun hypertension màá kọ́kọ́ sá sómi òwò ṣùgbọ́n àwọn ọmọ tó wà lórí veranda lé wọ́n rí gbogbo ẹ̀ kiri àwọn lọ́dún mọ́mí they are doing pranking after ah, it later nígbà tó ọmọ yẹn wá ń pariwo prank ni o prank ni o ọmọ tó wá nà yẹn wá ní ha ah, prank ni ewu kámẹ́rà ẹjọ́ àjọ ń ṣe pọ̀ ni àjọ ń ṣe pọ̀ náà tó fi sílẹ̀ àmọ́ ẹ worú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn sọ pé ah, ládùúgbò mi ó ah, fẹ́ pààyàn sádùúgbò yìí ó fẹ́ kó bá wa kíní kan bíkọ́ sẹ́yìn tí bá ṣẹlẹ̀ ládùúgbò ibẹ̀ yẹn náà kọ́kọ́ ń bọ̀. tó bá wá já àdúgbò tó jẹ́ pé àwọn oníwàhálà ló wà ńbẹ̀ ó jẹ́ pé lójú ẹsẹ̀ báyìí wọ́n ti dá sẹ̀ríà fún. kọ́ ti sọ táyà sí lọ́rùn kí ló máa ṣẹlẹ̀. Hmm. ìyẹn wà àwọn kan náà tún wà táwọn máa ń ṣe tiwọn àwọn yẹn wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ èèyàn ni o wọ́n á kàn pàdé èèyàn lójú ọ̀nà wọn á dáadú ẹ̀ náà á ti rí wọn Eh, oríṣiríṣi orúkọ wọn ni àwọn ẹ má jẹ́ ń dárúkọ báyìí hmm. eh, wọ́n á máa béèrè àwọn ìbéèrè kan ìgbà míì àwọn ìbéèrè yẹn lè bí èèyàn nú hmm. ìgbà míì ó lè jẹ́ àwọn ìbéèrè tó jẹ́ pé ó lè mú kí èèyàn sọ nǹkan àṣírí nǹkan kọ̀kọ̀ téèyàn ò fẹ́ sọ síta tó jẹ́ pé normally tó bá jẹ́ pé mi wọ́nà wọn mi ò ní sọ fún ẹ ṣùgbọ́n ẹ wá máa béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ àwọn èèyàn tábàtì ẹ̀ wá gbà pé ẹni tẹ́ ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ bóyá ó kù díẹ̀ káàtó kórìí wọ́n pé dáadáa táwọn náà dá yín lóhùn dàírẹ́ẹ̀tì tí wọ́n fún yín gbogbo èsì ẹ̀sà ṣé ẹ rántí páwọn èèyàn ní ẹbí ni. Hmm. mo rántí ẹnìkan tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ ọ ní ọkọ àfẹ́sọ́nà èlò lónìí ó lóun ní mẹ́ta. ó wọ́n tún mọ ọkọ àfẹ́sọ́nà ọkàtà <laughs> láti bọ́ọ̀sì tó. ó lóun ní mẹ́ta iṣẹ́ wo ni mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe fún ẹ ó dárúkọ iṣẹ́ tí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe fún mi náà ah. pé ẹ àyàfi kó yára jẹ́ pé ṣe ni wọ́n to eléyìí o torí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ṣẹlẹ̀ ah bárábìnrin yẹn bá délé ó dá mi lójú pé ó máa dáhùn query hmm. ìjọkíjọ táwọn èèyàn bá padà rí fídíò yẹn ó hmm. dá mi lójú pé ó máa padà dáhùn àwọn ìbéèrè hmm. kan prank lè jẹ́ nǹkan táwọn èèyàn máa wò tó máa pa wọ́n lẹ́rìn-ín ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé àwọn tá a máa ń lò láti fi ṣe àwọn kinní yìí ń gbà míì à àmọ́rú nǹkan tó wà nú ẹ̀mí wọn ó ti máa ń gbé wọn rìn jìnnà hmm. jù nígbà ẹ bá wò èèyàn tuntun tẹ́ni à ẹnìkan ẹnìkan ló ṣaláìsí ilẹ̀ báyẹn ẹ wá ràn mí lọ́wọ́ ẹ bá bá ń gbé ẹni ẹlẹ́ni bóyá kò tiẹ̀ rí kò rí ẹni tó ti ṣaláìsí rí láyé bóyá ojú ẹsẹ̀ ló máa kàn tẹ òun gbà kàn kúkú dákú lọ gbọ́nràn gandan báwo lẹ ti fẹ́ ṣe é hmm. ẹ mi ò rò pé ìjọba ṣèjọba lè dá sí ṣá ṣèjọba ń dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí fọ́nrán ayélujára hmm, hmm, hmm. mo rántí lóòótọ́ o wípé nígbà kan nígbà tí ogun ṣe endsars àbí kò ṣe endsars nígbà yẹn tó ní twitter wọ́n short ẹ̀ down ní nàìjíríà tá a lo twitter mọ́ ṣèbí wọ́n á kúkú short down odidi twitter ni tí wọ́n wá lè short down gbogbo social media torí káwọn èèyàn má bàa ṣe prank mọ́ nàìjíríà. Hmm, èmi lérò pé ó ní bọ́n ṣe lè ṣe bóyá tán bá mú èèyàn kan tán fi jófin àbí tí wọ́n irú èèyàn kan tó wà nílẹ̀ ńsìn tó yà pé ọwọ́ òfin ti bá bóyá yẹn máa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. èmi gbàgbọ́ bó ti ń kọ́ wọn lọ́gbọ́n. Hmm. torí lẹ́yìn tí alukoro ọlọ́pàá tó jáde tó ní kí arákùnrin yẹn ó ní kó wá o kó wá fúnra ẹ̀ lẹ́rọ̀ o kó tó dogun fúnra lára ẹ̀ ló lọ ságọ́ ọlọ́pàá hmm. nílùú Ìbàdàn tó dẹ̀ jẹ́ pé ojú ẹsẹ̀ báyìí òun náà ni ọ̀rọ̀ ẹ̀ ti dé ilé ẹjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣùgbọ́n àwọn èèyàn wá wò pé ó ṣeé ṣe kí wọ́n tètè fi arákùnrin yẹn lẹ̀. ṣé wọ́n ti dá ẹjọ́ ẹ̀ gangan báyìí. wọ́n ti dá ẹjọ́ ẹ̀ o wọ́n kàn ṣì wà lórí bá a ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ti sún ìgbẹ́jọ́ ẹ̀ di oṣù kẹjọ. ah lọ́hùn lọ́hùn á dẹ̀ wà ń bẹ̀ wọn ò béèlì ẹ̀. wọ́n ti gbé e lọ sí ọgbà ẹ̀wọ̀n gan báyìí kò ń káwọn tí wọ́n ń ṣe àwọn àwàdà wọ̀nyí gbogbo àwọn tí wọ́n ń ṣe kinní yìí ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́gbọ́n tó bá jẹ́ pé wọ́n ti ń fi àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti fi ń jókòó yẹn nítorí òótọ́ tó wà ń bẹ̀ ni pé àwọn kan nínú wọn ọ̀pọ̀ nínú wọn gan pàápàá tí wọ́n ń ṣe prank ó yàtọ̀ síra ó yàtọ̀ síra kádẹ́rìn pòṣónú bí àlejò tá a fẹ́ gbé wọlé kádẹ́rìn pòṣónú ó yàtọ̀ sí ká máa dápàrá láàrin ara wa gan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo rántí pé àwa tá a jọ rẹ̀ minú síra wa gan tá a bá dáwọn àpárá kan a máa bíra wa nù. o máa ń gbòdì lára ó máa ń gbòdì lára ń gbà. ẹjọ́ lókè ká ṣe aṣọ lójú eégún àlejò wa bá a bá padà dé ẹ mọ̀ mọ ẹni ọ̀hún pàtó tá a gbé wá pàdé yín lórí ètò à ń bọ̀. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú lórí Orísun TV bẹ́ẹ̀ bá gbàgbé mo ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan wípé ẹni bá ń jẹun lọ́wọ́ kó tètè palẹ̀ oúnjẹ ẹ̀ mọ́ kúrò ńlẹ̀ o èmi ò fẹ́ gbọ́ pé ata pádádì lórí o ẹ jàkátà ó pádádì lórí nítorí pé àlejò tèmi adẹ́rìn pòṣónú kan ah, ọlọ́run bá ọ bá léyìn ní rẹ́rìn ìta báyìí ló ara rẹ ana jọ gbogbo ẹ̀rín tó bá Ah, ojú ti náà rọ ló bá tán ojú mi rọ. nígbà tó ń lójú mi lè ṣe èyí tẹ ojú mi tẹ fi mọ̀ kó le. dákun bá a sọ fáwọn aráalé orúkọ yẹn bá a sọ fáwọn aráalé. ẹ orúkọ tèmi ni Fred Otitẹ tí gbogbo èèyàn mọ̀ sí Dr Frick mm. àwa yàtọ̀ sí dókítà lábẹ́rẹ́ torí native doctor làwa torí ẹ̀ la ṣe wọ native. ẹ jọ ẹ já ṣe báyìí ibo lọ̀rọ̀ dókítà ti gbà wọnú ọ̀rọ̀ ká para lẹ́rìn ẹ torí wọ́n ní í ṣe mọ̀kí tá a bá bímọ a ní dádì mọ́mì i want to become ṣùgbọ́n nígbà tí nàìjíríà bá tún bí àwa padà i don become wetin i become so àwa ní ká pa i want to become pẹ̀lú i don become hmm. òun ni Dr. Frique. that is to say dókítà ni Fred Òtítẹ fẹ́ ṣe tẹ́lẹ̀ kó tó wá di pé fíríkì wọnú ayé ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lẹ́rìn-ín. ó ẹ mọ̀ wé ah. ẹ̀ka mọ nǹkan tó wà náà ni. Hmm. Ah, báwo lẹ ṣe dẹnu iṣẹ́ ìgàn. àbímọ ni hmm. kí n sọ bẹ́ẹ̀ torí iṣẹ́ yìí tá a bá wò dáadáa kì í ṣe iṣẹ́ téèyàn dídé ń jí tó yàn hmm. iṣẹ́ tó yàn yàn ni. so mo kàn rí i pé látilẹ̀ tí n bá sọ há tẹ́lómi bá sọ ha wọ́n á ní bí mo ṣe sọ ó pa àwọn lẹ́rìn mm. ó yàtọ̀ ó ṣe gbá ó ṣàwò ní ah, ẹ wá o eh, èmi kàn ṣe tèmi fọlọ́run ni o ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ hmm. so mo ní ah, it's okay ẹja máa bá lọ bẹ́ẹ̀ mo dẹ̀ rí i pé ah, ọlọ́run ń jẹ́ kí wọ́n máa fẹ́ tèmi díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ máa ní òkè ká kúkú sọ di òótọ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀ so kì í ṣe tí mo mọ̀ ọmọ ṣe hmm. láti bẹ̀ mo wá rí i pé nǹkan kan wà tó ń pè ní kọ́mẹ́dì so ju ìwà àti ìṣe tó ń panilẹ́rìn lọ ká mú bí iṣẹ́ hmm. máa rò pé ah, tó bá jẹ́ pé ó bára dé kákan máa ṣe léré bẹ́ẹ̀ tá máa sọ di iṣẹ́ kò yẹ kó nira ibẹ̀ la bá dé ibi tá a dé lénìí ọpẹ́ ní fọlọ́run lókè kò jù bẹ́ẹ̀ lọ. a fẹ́ jẹ́ kí a fẹ́ yànnà náà kankan lórí ètò lẹ́nu tá a bá wo ayélujára báyìí ẹ bá lọ Facebook Instagram TikTok everywhere ẹ máa rí i pé oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn ń gbà láti fi pani lẹ́rìn. àmọ́ ìkan wà tó jẹ́ pé ó ti wá di ṣé bárakú ni kí n pè é ni fún àwọn tó ń pa wá lẹ́rìn káàkiri ó ti wá jẹ́ pé òun gangan ni wọ́n yàn láàyò jù àwọn èèyàn ń pè ní prank. Hmm. ṣẹ́yìn náà máa ń ṣe prank. àbànfàní ò yọ hmm. orí ọ̀fẹ́ ò yọ. Hmm, kí wàá nídìí o. irú èèyàn tí mo jẹ́ lóòótọ́ Eh, aláwàdà ni mí kọ́lọ́run má ṣe mí lóní yẹ̀yẹ́ eh, ilé ire ni wọ́n ti bí mi àwọn òbí tó tọ́ mi dàgbà eh, àwọn kàwé gboyè hmm. nítorí ìdí èyí gbogbo ohun téèyàn bá ń ṣe nínú ilé wa eré ni o iṣẹ́ ni o ìjà ni o àdúrà ni o ìwẹ̀ ni o ìjẹun ni o pẹ̀lú ọpọlọ ni hmm. ìyá máa fi ọpọlọ jẹ ìyà náà. ètò àwọn ìbéèrè kan wà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọpọlọ ni ìyà jíjẹ hmm. wọ́n máa ń béèrè pé kó o tó ṣe nǹkan nínú ilé wa ṣó mọ́gbọ́n dání hmm. ṣó ṣe é gbọ́ létí hmm. ṣó wúlò fáwùjọ hmm. ṣó lérè tó wù ẹ́ kó o kó tí o bá ti jẹ́ pé o lè dáhùn àwọn ìbéèrè má ṣe ìrọ̀nà àti ṣe wọn mo bẹ̀ ẹ́ torí àwọn òbí tó bí mi ilé mi gbogbo kọ̀rọ̀ lé wa lẹ́gbá wà kò ń ṣe pé gbogbo ẹ̀ ní kòbókò àbí pankẹ́rẹ́ ṣùgbọ́n tó o bá sì ṣe ní kitchen wọ́n á kó ṣíbí bò ẹ́ hmm. wọ́n á kó abọ́ bò ẹ́ wọ́n á kó ọmọ orogún bò ẹ́ hmm. bó o bá sì ṣe ń balùwẹ̀ ó jẹ kànkàn ó hmm. jọṣẹ ó jẹ búrọ́ọ̀ṣì tán fi ń fọ ilé ìgbọ̀nsẹ̀ tó o bá ṣe wọ yàrá ó jẹ hanga ó jẹ bàtà ó jẹ pílò tó o bá ṣe wọ living room ọ̀daràn láti orí antenna dé remote gbogbo <laughs> àgọ́ tv ó máa ń dàbí eré tí n bá sọ gbà yẹn àbí gbẹ̀yìn wa ò tí ì ju ọmọ oṣù mẹ́fà ó sùn lẹ́ẹ̀ báyìí ni mọ́mí mi ẹ̀ ti fi rìmóòtì na àbúrò mi lánàá ó ti kán wọ́n ti lo gbogbo wọn lè lò mi mọ nǹkan tí mo ṣe mọ́ mo kàn rí pé wọ́n wò mí wọ́n wo ọmọ tó wà lẹ̀ ọmọ náà kọ́ rí wọ́n yẹ wò mí tó wọ ọmọ yẹn ẹgbàá náà rí wọ́n kàn mú láti gbẹ hmm. wọ́n kàn kó bò mí ni bọ́mọ ṣe ń ké làwọn ṣe sọjí pé ọmọ náà ń kó bò mí èmi gan tán kó ọmọ bò mí òkè. torí ọlọ́run bàbá kẹ́ẹ̀pẹ́ o bàbá kẹ́ẹ̀pẹ́ o. ìyẹn náà ń pè ní abẹ́bíà cloth of lamb. pàrí hmm. gbogbo ẹjọ́ ń bára wọn sùn ni ah, ẹ̀yin ará bí àti ìkófálẹ̀ ifá ti fẹ́ máa ṣe díẹ̀ díẹ̀ àwọn ìbéèrè sì ń bẹ ńlẹ̀ tá a fẹ́ béèrè ẹ̀yin tí ẹ bá mọ̀ pẹ́yìn náà ní béèrè ẹ tètè lọ sórí ayélujára ẹ lọ mú béèrè yín lẹ̀ ká máa béèrè lọ́wọ́ Dr Frique lọ́wọ́ ibi tá a wà yìí ẹ já ṣe báyìí Dr Frique ìpele ìpele gbogbo nǹkan o àwọn tí ń kọrin wọn láwọn kan wà wọn á kọ hip hop àwọn kan á kọ takasufe àwọn kan á kọ amapiano àwọn kan á kọ àpàlà àwọn kan á kọ gospel nídìí iṣẹ́ kọ́mẹ́dì náà ó dàbí ẹni pé ó pín sí pèlè ìpele ara abẹ náà ni àpárá prank tá à ń sọ lẹ́ẹ̀kan ló ti wá ṣé ẹni bá wa yànnàná oríṣìí ìpele bíi mélòó tí kọ́mẹ́dì pín sí. a ní eléyìí tèmi ń ṣe ni màá fi bẹ̀rẹ̀ tá a mọ̀ sí stand up ìyẹn lórí òró o lè má ráyè ronú sí bó bá ṣe wá bó bá ṣe gbé wá ni wàá máa jùlẹ̀ lóríṣiríṣi àyà àti rò tún rò sí ẹ̀ẹ̀kan tó o bá rò rí pógún régé èèyàn ló dẹ̀ dàbí ẹni pó le jù torí wọ́n ní àsùnlé ọ̀bẹ àsùnláyọ̀ ní tìní bó o bá ṣe gbé iṣẹ́ jáde rìsọ́ọ̀tì dúró dì ọ́ bóyá wọ́n rẹ́rìn àbí wọ́n rẹ́rìn. a ní nínú ìyẹn la wá ti ní ilé ìtàn pè ní observational comedy ìyẹn ni pé wàá máa wo nǹkan tó ń lọ wàá máa wo báwọn èèyàn ṣe ń ṣe wàá máa fi ṣẹ̀fẹ̀. alẹ́ ìtàn pè ní satire léyìí tó jẹ́ pé wàá máa ṣe àfiwé ṣùgbọ́n kì í ṣàfiwé tààrà pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o mo fẹ́ fi ọ̀nà tí mo mọ̀ yìí láti fi bá wí pé kínní ó dáa o kò dáa o ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí mọ́ láì dárúkọ ṣùgbọ́n bó ṣe ń ṣàfiwé àwọn yàtọ̀ wọn pé ẹn tó ń bá wéré òbí òkú ọ̀rọ̀ hmm. wọ́n ti mọ ibi tó ń lọ. àwa tún ní a ní sitcom situational comedy tó yẹ pé àwọn èèyàn kan máa máa bíi bíi eré àfiwé náà ni ṣùgbọ́n kò farajọ tíátà kò jọ kan. a ní eléyìí tá à ń pè ní skit tó tó ti wá gbòde kan ní ìsìn jẹ́ pé tẹ́ bá báwọn kan ṣe ń gbọ́ mi tán bá yẹ kúrò lórí ètò ìbáyìí wọ́n tún ti wọ tiktok lọ wọ́n ti wọ instagram lọ skit wọ́n wà lọ́bẹ̀ hmm. ìyẹn ni bíi eré orí ìtàgé kéékèèké tí ò ju bíi ìṣẹ́jú kan àbáàbọ̀ àbí méjì lọ tí wọ́n á kọ̀ sáré ṣe àwa ti nàìjíríà tó ti wá gbé lárugẹ gidi a máa ń fi effect sí sound effect àwọn bíi you were not informed too. Jésù ó já mi lára jẹ. Brother Bernard. Gbogbo nǹkan yẹn tá a máa fi sí i. A tún wá ní eléyìí tí a mẹ́nubà lẹ́ẹ̀kan tó jẹ́ àpárá prank. Ìyẹn náà ti wá dàbí pé ó ti gbòde kan ní ìsìn tó yẹ pé ètò ìjọba ẹ ṣé ń wo ẹlòmíì wò kó lè jẹ prank mo lè dìde lójijì. Gègé hmm. àtẹ̀wá mòótọ́ àmọ́rọ́ mọ́. So oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn la ní. A ní Eh, drama irú ilé táwọn bàbá wa máa ń ṣe ń gbà yẹn bàbá sàlá eh, bàbá sùwé ẹ mọ̀ pé àwọn ò ń ṣe ní olóró wọ́n máa ń fi sínú eré nu àárín ìyẹn náà ń pè ní àwàdà kẹríkẹrí hmm. hmm, kẹríkẹrí yẹn ní abẹ́bá cross of Sunday. ló bá tán dákun kí Dr. Frique ó tó gba ètò mọ́ wa lọ́wọ́ <laughs> ẹjẹ́ àdókè lọ́hùn ká gbọ́nra díẹ̀ torí mo sọ pé mi ò fẹ́ máa jó mọ́ báyìí sí mo fẹ́ máa gbọ́nra ni Dr. Frique ò tí ì lọ́ọ̀bì kankan ojúmọ́ ire sì lè tò ó ń tẹ̀síwájú bàbá dé padà bọ̀. ojúmọ́ ire sì ń tẹ̀síwájú o mo dẹ̀ mọ̀ pé ẹ̀ tí ì gbé kúrò ń bẹ̀ nítorí pé pé àlejò tá a gbé wá síbí ajẹ́rìí pòṣónú gidi ni wọ́n tó yẹ kí nǹkan tàjẹ́ ń sọ mọ̀ pé ẹ̀yin ti máa lọ sórí ayélujára ti máa lọ wò pé àyẹ̀wò èrò gangan náà ẹ̀ṣẹ̀ jù lẹ́yìn èwo ló ń rè lọ́wọ́lọ́wọ́ èwo gangan ni wọ́n ń sọ ń pa ẹ̀ èwo ni kinní kan kinní kan àwọn tó máa rẹ́rìn-ín lura wọn àwọn agán ti ń rẹ́rìn-ín kọlura wa nínú lórí ètò lẹ́ẹ̀ni ojúmọ́ ire náà sì ní orí Orísun TV náà ni Anna Adenike Babatunde òun náà ló ṣì wà lórí ètò pẹ̀lú Akínyẹmí the finest. ká tó wá bá kinní ọ̀hún rìn jìnnà eh, Dr Frique ẹ kó má dàbí ẹni pé àwa nìkan la mọ̀ pé Dr. Frique lè dẹ́rìn pòṣónú ẹ dákun bẹ́ẹ̀ kàn sí rí wa bá ṣe jókòó yìí ẹ bá ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ó ń bẹ ńlẹ̀. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹ gbọ́ ebi wà ń gbòòrò hmm. ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ kì í ṣe pé torí pé bí ń pa mí bó tilẹ̀ jẹ́ pé bí ń pa mí ṣùgbọ́n ẹ jẹ́ ká ro nǹkan tó bá ti ń mú láńlọ́ọ̀dù máa bá tẹ́nàǹtì ṣọ̀rẹ́ Hmm. débi pé dáàdi Bólú àbí mo rí five thousand hmm. ẹ yọ next rent o ti bá landlord mi O hmm. ṣẹlẹ̀ nu compound mi àmọ́ ìgbà tí landlord sọ pé dáàdi Bólú àbí mo rí ten thousand yẹn wọ́n ní five thousand tí mo fún last week sàn ẹ̀ tí ì dá padà ní à ẹ̀ ń retí ẹ̀ ni mi ì lè dá padà ẹ máa yọ tó bá di December ṣé ten yẹn wà yẹn ló important yẹn ni à <laughs> ten yẹn gangan ten yẹn ni wọ́n á ní à níbi ten bá lọ yìí sáà ẹ má wulẹ̀ dọ́dọ̀ tèmi o màá fọwọ́ di thirty thousand sí yín àmọ́ nǹkan mo ti deposit fún next year hmm. ebi ò ní bá wa nǹkan ní ṣe wá. tẹ́ ẹ bá rí báwọn ṣe máa ń wọ supermarket tẹ́lẹ̀ ẹ kàn máa ń náwó ni ẹ fún mi ní márùn ẹ fún mi mẹ́fà ẹ fún mi méje ẹ fún mi mẹ́wàá ó ṣe basket àti kún láyé ìsìn àwọn èèyàn ń yọ lọ ibi ṣẹ́ẹ̀fù ní bí olè. àpàtẹ́yàn bá mọ́ wọn lọ́wọ́ kò sẹ ìjọ ò lẹ́yìn mọmọ ti yín jẹ àwọn èèyàn yín mọmọ lọ ìjọ ò lẹ́yìn mọmọ tá a bá mọmọ lọ ẹfin lẹ́nu ọkọ ni àbíkẹ ní Demola be playing outside ànírògbà àkóbá tó dáhùn ọmọ yẹn wọn mójú wọn mọ́ra wọn bá wọlé báyìí kò sí tí wọn lè náwó sí gbà òbí tó bá gbọ́n afọmọ lẹ́ńtà tó bá wọlé ara máa súnmọ́ ṣẹ̀fì yẹn tó bá súnmọ́ ṣẹ̀fì yẹn tó ti wò tí ò rí price ìbá wá súnmọ́ kàṣà madam ẹ kúṣẹ́ o ṣàlàfíà ni ẹ jọ èló ni kẹ́gì òróró ń sìn náà sọ pé eight thousand two a ní ẹ má wọrí àárọ̀ àná ti yàn kájú àlegbà náà ni. àwọn afáàná etí yọ ìlìdí àkàrà. ó dùn jù sá ẹ̀jẹ̀ rí yóò fà. ìyẹn ní àkàrà tí jésù pín àbí. Oh ìjẹ tẹrí wọn ní man shall not live by bread alone àkàrà tẹ gbọ́dọ̀ fi jẹ nìyẹn. a olùbá tán hmm. àkàrà tí wọn gbọ́dọ̀ fi jẹ oorun a ẹ̀yin aráalé ẹ tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ bá pàdé Dr. Frique ń gbòòrò bẹ́ẹ̀ bá jẹun kánú ọlọ́run má jẹ́ kí wàhálà ó wà. ìgboro yẹn ló burú jù torí ibi iṣẹ́ wa ṣe máa ń yíwọ́ ìgbà míì wà tó yẹ pé tá a bá ní ká ṣe tí ò bá lọ á lu ẹni yẹn. Ah, ah, ẹ bákan méjì ni so. Ah, inú kò ké àpò rẹ nǹkan ló máa mú òòlè jókòó lágbèrè méjì. wà á ké. ẹkún bẹ́ẹ̀ ńlẹ̀ gidi. tọ àwọn àpárá tí wọ́n wá ń dá káàkiri yìí báwọn ọ̀nà wo ni ẹ mọ̀ pé kò sí nǹkan tí ó máa wà náà tí kò ní ní apá tí ò dáa àti hmm. apá tó dáa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwo ni àwọn àpárá tí wọ́n ń dá àwọn eh, prank tí wọ́n ń ṣe káàkiri ní orí Facebook Instagram gbogbo ẹ̀ ìyàwó gangan ló kọ sẹ́yìn náà. ẹ ṣe rí ìdásí mẹ́ta nínú mẹ́rin ẹ̀ ìhà burúkú ló kọ sí mi hmm. àbí ìhà burúkú lèmi kọ sí kí nìdí tí mo sọ bẹ́ẹ̀ ẹ màá kọ́kọ́ júbà gbogbo àwọn tó jẹ́ pranksters tó ń ṣe so kì í ṣe àwọn ni mò ń bájà ṣẹ́ni ó dàbí ìhà tí ọlọ́run kọ sí ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yẹn ni wàhálà kì í ṣe ẹlẹ́ṣẹ̀. Hmm. ṣe rí àwọn àpárá yìí ó lé pọ̀ kí dẹ̀ ní díẹ̀ a kì í fọ̀rọ̀ rora wa wò owó tá a fẹ́ pa àbí èrè tá a fẹ́ rí nínú bóyá káyé mọ ni fame àbí pé kí iṣẹ́ wa rìn jìnnà ìyẹn ló máa ń ká wa lára hmm. a kì í rò pé ẹni tá à ń ṣe sí àbáwọn èèyàn ẹlòmíì ti dápàá débi kó jáyàn sí òhò ẹni tó já sí òhò ó lẹ́bi ó lára báwo náà ṣe máa rò sí tó bá ń dá ìrìn pa àwọ ṣó ń dá ìrìn pa àwọn tó kù torí ó wà lára àwọn ọgbọ́n tí mo kọ́ sẹ́yìn nígbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí níwọ̀n bíi ogún ọdún sẹ́yìn ni wọ́n ti máa ń sọ pé ìgbà tó o bá gorí stage níbì kan tó ní ẹ e get one guy wey dey stammer pẹ́nìkan wà tó ń kálòlò má gbàgbé pé nínú àwọn tó ń wò ẹ́ nílé ó ṣeé ṣe ìkan ẹnìkan kálò ló nílé wọn n tó jẹ́fẹ̀ fún wọn yẹn ìdílé mi máa rẹ́rìn ṣùgbọ́n má gbàgbé ìdílé mi máa wù ẹ́ wọ́n á dẹ̀ fún ẹ lépè wọ́n á ní kò fọ́ ni kò rí nǹkan sọ ni àbí pé ìdílé kan wà ọmọ kan wà bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bí nànàmú ẹnìkan wà lé yẹn nítorí ìdí èyí àwọn tó ń dà pàrà yìí wọn kì í wo bó ṣe wúwo sí lára àwọn tó ń bá dà ó ti yẹ yín díẹ̀díẹ̀ ni wọ́n wà ó tó ẹ̀kọ́ kan àbí méjì wà tá a lè rí mú tá a lè sọ pé ah eléyìí ó kọ́yàn kí wọ́n máa rìn òwò nígboro ó kọ́yàn kí wọ́n máa wọṣọ dáadáa eléyìí kọ́yàn kí wọ́n máa ṣojú kòkòrò torí mo ti ráwọn tán ṣe tán sọ fún obìnrin yẹn pé kó wá wọ́n gbé ní ukop ukop wá ukù ẹ̀ lọ́fun hmm. ìgbà tó débẹ̀ wọ́n wá ṣe bí ẹni pé ritualist làwọn báwọn fẹ́ fi jóògùn ni so mọ́ ìmáṣọ́ gbájáde tán gbé gbájáde ló bú sẹ́kún ló bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ẹjọ́ ẹjọ́ màdó yín padà kí nìkan ni kí ló dé tó ń ṣe nǹkan báyìí ẹni ní ọ̀nà àtijẹ ni ó yá má dán wò mọ́ o hundred thousand rẹ̀ ó yá máa lọ ó dúpẹ́ dúpẹ́ ó lòun ní ṣe mọ́ àwa mọ̀ bóyá ọ̀sẹ̀ tó tún tẹ̀lé <laughs> wọ́n ti tún gbé ní. kó má tún padà rí ùkù míì tí ó tún họ̀pù ẹ̀. so mi ì fi gbogbo ara gba ti ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ torí àwọn nǹkan tó ń ṣe àti ìdí tó fi ń ṣe tó ń bá láròjinlẹ̀ pé ẹ jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ ò béèrè pé kí la fẹ́ tì ẹ̀ máa dá àpárá yẹn hmm. tẹ́lẹ̀ mi bá sọ pé àpárá tèmi o káwọn èèyàn yé rìn òun títì àwọn obìnrin mo fẹ́ dojúkọ kó ní direction kó wọ̀ mm. ní sense of purpose mm. àbí pé eléyìí o àwọn obìnrin tó ń ṣèṣekúṣe kiri ni mo fẹ́ máa fi kọ́lọ́gbọ́n mo fẹ́ máa ṣe bí ẹni pé babaláwo ni mí àbí mo fẹ́ ṣe bí ẹni pé mo láìsàn kò gbóògùn kán lè jáwọ́ nínú ìṣekúṣe àbí pé àwọn tó máa ń na ìyàwó ni mo fẹ́ bá jà mm. àpárá tèmi mo fẹ́ fi ṣe pé ìyàwó yín ti wá rìpọ́ọ̀tì yín o mo kó sójà wálé ṣé ẹlòmíràn kọ̀ wò pé ẹja kọ̀ dògì sẹ́ni lára láàárọ̀ kùtù hmm. ẹja domi tútù sẹ́ni lára láàárọ̀ kùtù tó ń lọ bíṣẹ́ ẹlòmíín lọ interview lẹ́mbàsì ẹlòmíín lọ roll appointment gidi ẹ̀dẹ́dẹ́ dèlù bọ́ sí lójú tó ń lọ ọdún orò ni ẹja máa ro kìnìún ẹ ó ti fẹ́ máa ká mi lára ẹ máa lọ. ọ̀rọ̀ lẹ́gbọ́n tí Dr. Frick yẹn Fred yẹn Frick sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ní lọ́kàn pé bóyá ẹ fẹ́ máa dápàrà àbí ẹ fẹ́ mo mọ̀ pé tí màá mú ọ̀kan àbí méjì tí wọ́n ti làálẹ̀ fún yín tó bá pé èmi ni màá mú báírò àti ìwé ni màá máa kọ́ ọ ní tí a bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ká ní ìdojúkọ kan ká ní ìdí tí a ṣe fẹ́ ṣe ó dáa o àwọn báyìí ni mo fẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ irú ẹ̀kọ́ báyìí ni mo fẹ́ máa kọ́ àwọn pípì nǹkan báyìí àkókò báyìí ni mo fẹ́ jẹ́ kí kíní kó máa kó máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kó ṣe pé kákàndé gbé ìpárá kan pé ó yá o mo fẹ́ ṣe eléyìí mo fẹ́ ṣe ìtàn. ẹnikẹ́ni tí wọ́n bá rí gan ni wọ́n máa ń bá dàpárá ọ̀hún hmm. bó bá ráwọn ẹlòmíì á sí gbòòrò wọ́n á mú bíi ti ọmọkùnrin tí ọ̀rọ̀ ẹ̀ ń bẹ ilé ẹjọ́ lọ́wọ́ tá a wà yí báyìí ẹ máa rántí pé ọmọkùnrin yìí ó ti ń ṣe kinní ó ti pẹ́ oríṣiríṣi ẹ̀ ló ti ń ṣe sẹ́yìn ṣùgbọ́n ilé tó ṣe tó padà bú lọ́wọ́ yìí tó gbé ìdọ́gba e ẹ̀wọ̀n ẹ rí i pé ọmọ kékeré ọmọ léńjẹ léńjẹ ọmọ ọdún mẹ́wàá òun ni wọ́n gbé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa béèrè àwọn ọ̀rọ̀ kò tọ́ lọ́wọ́ ẹ̀ tó padà fa okùnfà bí arákùnrin ọ̀hún bó ṣe dé ọgbà ẹ̀wọ̀n àmọ́ lóòótọ́ gbogbo èèyàn máa sọ wípé comedian ni gbogbo wọn o gbogbo pátá náà ni wọ́n máa ń ṣe náà máa ń dà pàrà ṣùgbọ́n ẹja wá béèrè lọ́wọ́ Dr Frique ẹja pín sọ́nà méjì ẹja béèrè báyìí Dr Frique sà àwọn àgbààgbà adẹ́rìn-pòṣónú bíi tiyín báyìí àwọn èèyàn bíi Àlí Bàbá basket mouth ay buchi bovi àti gbogbo wọn báyẹn àwọn ò kì í dàpárá ṣáà wá sọ wípé wọn mọ̀ ọ́n ṣe ni. ẹ ṣe rí ẹ jẹ́ kí n yá ọ̀rọ̀ kan lò láti inú bíbélì tó ní ohun gbogbo ni ló dára ṣùgbọ́n ohun gbogbo kọ́ ló yẹ fún ni kì í ti èèyàn á wo tara ẹ̀ kí ni ìdí ìbéèrè tèmi máa ń béèrè lọ́wọ́ ara mi ó dẹ̀ máa ń tọ́ mi sọ́nà gidi kí ni ìdí tí mo fi fẹ́ ṣe ṣé èyí tí mo mọ̀ ń ṣe ṣé kò tó mi ni àbí torí ṣe rí ẹni tó bá yẹ pàpàrà ọlọ́run fi ràn ọlọ́run á fún ní ìtọ̀nà pé bí ni kò yà sí ìdí iṣẹ́ yìí ẹni tó bá kàn dé rí pé àpàrà mà ti ń lọ gidi àwọn èèyàn àti ń dàpàrà lówó jẹ́ kémi náà bọ́ sílẹ̀ àwọn ló máa ń ṣe irú àṣìṣe ìdí tí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tẹ́ dárúkọ yóò fi kí ń ṣe ni pé mo nígbàgbọ́ pé ibi tọ́lọ́run ti gbé wọn dé ìdí iṣẹ́ yìí wọn ò tún gbọ́dọ̀ wá fi ara wọn wọ́lẹ̀ kí kí kí irú basket mouth àbí bóbì kó wá lọ da àkàmù sí èèyàn lára hmm. kán wá gbà wọn ní gbàjú kán wá yaṣọ mọ́ lọ́rùn hmm. torí ṣe rí ngbà míì ọmọ máa ń gbà ládùá pé àwọn tó máa ń ṣe àparákàpàrà ẹ̀ kán tiẹ̀ ṣe dọ́dọ̀ sójà káti ẹ̀ wo bó ṣe máa lọ hmm. káwá wo sinimá pákìlì apákìlì kẹ wá wo bí ìyá ṣe máa jẹ alápàrà alápàrà wá bẹ̀ sí wàásù ìrere Jésù Kristi nígbà tí ìyá bá dùn ọ̀rọ̀ tó sọ yìí mọ̀ ṣe rọ̀ ìkánnú wọn òun náà máa ń dà para ni o ẹlòmíì ló wá dá àpárá fóun tó wá jẹ́ kí àwọn sójà mọ̀ kópa ti yẹ bó o àmọ́ Dr. Frique ẹja mọ̀ ẹja mọ̀ ṣe bẹ́ẹ̀ àlejò wa ní láti mọ̀ lọ torí mo rántí pé a bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kó tó di pé wọ́n farabalẹ̀ jókòó báyìí ni. ẹ má dáhùn àjọ wà náà ni ọlá àjọ wà ní olóríṣiríṣi ìbéèrè tèmi sì fẹ́ béèrè lọ́wọ́ Dr Frique ṣùgbọ́n àfijọjọ́ mi tẹ́yìn náà bá wá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ Dr Frique ẹ dákun o ẹ lọ sí ẹ lọ sí orí ìtàkùn ayélujára wa ẹ lọ ṣàlàyé ara yín bẹ̀ kẹ́ ẹ kọ́ bẹ̀ pé ẹ dákun o Dr Frique o èmi náà fẹ́ di adẹ́rìn pòṣónú báwo ni wọ́n ṣe ṣe o Dr Frique àmọ́ da yín lò fúnra lára rẹ̀ wá òṣónú kan kó dẹ́rìn paná tó o bá ti rí ṣe. Dr Frique ẹ ṣe púpọ̀ púpọ̀ adúpẹ́ torí pé a pè yín ẹ dá wa lóhùn a fẹ́ dókè lọ́hùn ká lọ wo kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ojú ọjọ́ bàbá padà dé ojúmọ́ ire yóò mọ̀ tẹ̀síwájú. ẹ̀rí kéékèèké náà ni a bá wọlé a ti mọ bí ojú ọjọ́ ṣe rí nítorí pé ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde báyẹn mọ̀ pé a ní yín lọ lọ́kàn ẹ bá lọ jáde nígbà tí òjò máa rọ̀ láì má mọ umbrella dání hmm, ẹ má lọ wá rìn jù nínú oòrùn ṣe mọ àpapà ẹ̀yin tẹ pa ẹ̀yin apọ́nbẹ́po rẹ ẹ tẹ má lọ rìn jù nínú oòrùn ẹ má lọ máa dúdú bíi siani fingers o <laughs> dúdú yẹn ò dẹ̀ kí n fi bẹ́ẹ̀ da ẹ pé natural ní tiwa ṣùgbọ́n tó bá ti jẹ́ pé oòrùn ló pààyàn ó jóná ni tó a ti sọ fún yín kẹ́ lè mọ̀ kẹ́ lè mọ̀ ètò Ojúmọ́ Ire òun náà ni a ṣì wà àìtí ìkúrò mm, a kàn jẹ́ kí àlejò wa kí wọ́n gáfárà díẹ̀ náà kàn ṣe gáfárà fún wa ni a dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n sọ pàápàá àwọn tí wọ́n fẹ́ mú iṣẹ́ adẹ́rìn-pòṣónú ní ṣíṣe wọ́n ti kọ́ ẹ̀kọ́ kan tàbí èkejì èmi gan kẹ́kọ̀ọ́ Akínyẹmí mo kẹ́kọ̀ọ́ mẹ́ hmm. mo kọ́ ẹ̀kọ́ nítorí wípé nínú ọ̀rọ̀ àlejò wa ó sọ̀rọ̀ nípa àwọn kókó bíi mẹ́rin kan àkọ́kọ́ ó ní ṣó máa mú àwọn èèyàn rẹ́rìn ṣó máa kọ́ wọn lọ́gbọ́n kí ni nǹkan tí èmi fúnra mi gan kí ni nǹkan tí mò ń nílérògbà nígbà tí mò ń sọ àwọn nǹkan tí mò ń sọ wọ́n sọ bí oríṣi nǹkan mẹ́ta mẹ́rin kan tó jẹ́ pé béèyàn bá fẹ́ dẹ́rìn pòṣónú ó yẹ kó ní àwọn nǹkan tó èròjà tó yẹ kó sodo sínú ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ẹni tó wá máa ń darí ètò tá a máa ń ṣe eh, eh, àwa tá máa ń ṣe MC ó jẹ́ kí mi náà mọ̀ pé tí n bá wà lórí ìdúró tí n bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ mo gbọ́dọ̀ máa ro kí ló ń bẹ lọ́kọ̀ wọn hmm. torí ìgbà tó sọ̀rọ̀ pé béèyàn bá fẹ́ dà pàráǹgbà mi báyìí tó bá sọ pé eh, ẹnìkan wà ó ń ká lòlò pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni ń gbọ́ ẹ gan lé ó ṣeé ṣe kó máa ká lòlò kó dẹ̀ bọ́ sọ ọwọ́ òdì hmm. lára tiẹ̀ ẹ̀kọ́ kan méjì mẹ́ta ó ń bẹ́nu nǹkan tí àlejò wa Dr Frique èyí tó ti fi kọ́ wa lórí ètò lẹ́nu ó yẹ mo ní èrò pé àwọn èèyàn ti kọ́ àwọn èèyàn ti kọ́ dáadáa àwọn èèyàn ti kọ́ ẹ̀kọ́ nítorí pé lórí nǹkan tó sọ yẹn náà tó di pé o gbọ́dọ̀ tún wá rò again pé ìwọ fún rẹ̀ ìwọ fún rẹ̀ ṣó máa ṣe é láǹfààní. Hmm. because ó láwọn òbí àwọn máa ń sọ fáwọn èèyàn gbọ́dọ̀ máa rò ó tó fẹ́ ṣe báwo ló ṣe máa rí lára ẹlòmíì ìwọ fún rẹ kí ló fẹ́ mú jáde báwo ló ṣe máa rí lára ẹ kí ló fẹ́ mú jáde ń ṣé nǹkan tó máa tó ẹ máa tó ẹ náà ni hmm. ìyẹn náà tún ṣe pàtàkì ṣé nǹkan tó máa tó ẹ ni because o lè máa sọ pé òun ṣiṣẹ́ kan òun ṣe é o ò lè fi bọ́yàwó o ò lè fi bọ́ ọmọ kí wàá ní àmúyangàn ẹ gangan lórí iṣẹ́ tó ń ṣe tó bá tó bá nǹkan tó ń ṣe tó lè mu síta gbòkè mi ni mò ń ṣe lè oye báyìí ni mò ń make tí àwọn tó ń rí ẹ tán lè sọ pé àmú mẹ́ni yìí gẹ́gẹ́ bíi mẹ́ńtọ̀. tí wọ́n ti ẹ̀rẹ́ kọ̀ọ̀kan lára ẹ̀. tí wọ́n ti ẹ̀rẹ́ kọ̀ọ̀kan kí wá láǹfààní kìíní o kí là ń bá a kà. ẹ jẹ́ a máa fi òye ká máa fi gbé gbogbo nǹkan wọn ní ká máa fọpọlọ sí everything mm. tá a bá ń ṣe ká máa fọpọlọ sí gbogbo ẹ̀ ẹ hmm. já kò ń bẹ̀ àwọn atadẹ́rìn pòṣónú wọn ní ehm, bàbá gúnyán nú ewé tá a ṣe bẹ̀ẹ́ nú èpo ẹ̀pà ẹni tí ó yó wọn ni ó yó àwa ti sọ tiwa ọ lórí ẹ̀yin tẹ̀ ń dápàrá táwọn àpárá yín ń le jù tó jẹ́ pé ó ṣeé ṣe kó pa àwọn èèyàn míì lára àwa ti sọ tiwa fún yín o hmm. ó wá kù sọ́wọ́ yín kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa yí kinní ọ̀hún ẹ̀ tún ṣe ẹni kẹ́ ẹ pawọ́ dà. àmọ́ àwọn tó ń dàpàrà àwọn tó ń ṣe ok ṣe àpárá àpárá náà láti lè pé tó dẹ̀ ṣe ń pààyàn lẹ́rìn àwọn náà wà wọ́n wà wọ́n wà pọ̀ lórí ìrànràn hmm. tó jẹ́ pé báwọn ṣe ń ṣe tiwọn skit lásán làwọn ń ṣe. ìkan wà tí mo wò ó lè jẹ lára ẹni tó ní kinní yẹn yẹn gan kọ̀ rò pé ó dà pàpàrà ló ń ṣe prank ló tún ṣe kó prank ẹ̀ kúrò yẹn ni kò ń ṣe prank ló ń ṣe o kinní kan àmọ́ nígbà tí èmi fúnra mi mò ń rò lórí àṣẹ òpònú lélẹ́yìn ló ṣe máa lọ àà ah, ah, ó lọ ra mọ́tò ó ra mọ́tò lọ́dọ̀ ẹ̀ nìyẹn. lẹ́yìn bíi ọ̀sẹ̀ méjì àbí bíi oṣù méjì ṣá. ló bá dá mọ́tò padà pé òun ò fẹ́ mọ́tò mọ́ wọ́n bá ń kówó ìyẹn bá ní àá meanwhile kò ń ṣe pé bóyá ó kó cash lọ ra mọ́tò hmm. ó gbé mọ́tò kékeré ó fowó kùn ó lọ fi gbá ńlá nígbà kan náà ti ń ṣe báyìí ó lọ fi gbá ńlá mọ́tò ńlá yẹn náà ló tún wá wà wá ló bá ní yẹn mọ́tò òun tóun gbé wá yẹn òun fẹ́ gbà padà ẹni tó ṣe ìbá ṣe swap ìyẹn ti ta mọ́tò ó bá ní mọ́tò òun àtọwọ́ tóun kó wá òun fẹ́ gbà padà kó bá ń kó yẹn bá ní àbó ah, ń dapò ara mi gbà ó tún ti kó prank tó máa ń ṣe yẹn yẹn níṣẹ́ rí kámẹ́rà ṣe rí kámẹ́rà kò ń ṣe prank o òun fẹ́ gbowó sẹ́ẹ̀ bọ́bọ́ ìmọ̀ àti fún ní ìgbájú fún gbogbo ẹ̀ ló bá ní ah, ẹ̀wọ̀n kámẹ́rà ẹ̀wọ̀n kámẹ́rà ẹ̀wọ̀n kámẹ́rà àwọn ah, àwọn tó wà lára ibi tí mo ń lọ rèé o ṣe é pé yẹn náà wà dangerous kékeré àmọ́ ibi tèmi ń lọ rèé tí mo fi ní tiẹ̀ yàtọ̀ tiẹ̀ yàtọ̀ in the sense pé gbogbo àwọn tó wà ń bẹ̀ tó ń bá ẹni yẹn ṣiṣẹ́ pátá ló ti kọ́kọ́ lọ sọ fún pé ẹ̀wù pranki mo fẹ́ ṣe o pranki ni o ló ti sọ fún so àwọn yẹn gan náà nígbà tí ó ti fẹ́ máa dọ̀rọ̀ gbájú àwọn yẹn ń gáìdì ẹ̀ fẹ́ kí gbájú yẹn àwọn ọ̀dẹ̀dọ̀ ń bá ẹni yẹn ṣiṣẹ́ ni so gbogbo wọn ló mọ̀ nígbà tó máa sọ pé ẹ̀wọ̀n kárí ẹ̀gbọ́n ní àwọn ọ̀gá ti mú surprise kí ni kò bọ́ yẹn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn ṣe ló wá ṣe advert fún nítorí pé celebrity lẹni tí mo sọ yìí ó kàn yìí sí advert ó kàn ní ah mo ṣáà ń sọ náà pé prank ló máa jẹ́ bọ̀bọ́ ọmọ yìí ò tẹ́jú mi mọ́lẹ̀ rí kò wo ojú mi rí ó yá tẹ bá fẹ́ ṣe kinní kan kinní mo ṣe sọ di advert fún nìyẹn. a ní kí ni ká ti wá sọ lọ́rọ̀ àwọn alápàárà kan tó jẹ́ pé àwọn kúndùn kan máa pa àwọn kan lẹ́rìn lẹ́ kan máa pa àwọn kan lẹ́kún káwọn kan lè rẹ́rìn hmm. ẹ̀rọ ọmọ ọlọ́mọ tó ń lọ ibi iṣẹ́ tẹ́ ẹ̀ mọ nǹkan tó wà nú ẹ̀ ẹ̀ẹ̀mì èrò tó wà lọ́kàn ẹ̀ ẹ mọ nǹkan tó ń bá a fínra àákàn hmm. dédé mú mi á dà sí i lára àwọn kan á mélòó bọ́ wọ́n á dà sí ìyàn lára ẹlòmíì àákàn rẹ ni tó ń kiri ọjà lọ á kàn da nǹkan sí i lára hmm. ó nìkan kí ni wọ́n máa ń pè korobá lọ́ ló máa ń gbé kiri èmi tiẹ̀ ti rí ó máa gbé korobá kiri báyìí á máa bọ̀ lẹ́yìn yín á di korobá dólúwẹ̀ lórí á bẹ́ẹ̀. <laughs> Ọlọ́run ṣàánú yẹn dé ń dúró so tẹni ẹ bá ṣubú ń kọ. kí ni nǹkan tá à ń ṣe fúnra wa kí ni nǹkan tá à ń ṣe fúnra wa. ẹ ilẹ̀ Yorùbá dẹ̀ máa ń bẹ̀rù ara wa bá bá lọ rẹ́ni tó bá lọ sí ahọ́n tó bá lọ bá dápàrá tí ò dá tó bá ṣe ẹskíìsà hmm. hmm. èmi ò wá o hmm. àbọ̀rọ̀ náà sọ fọmọ olúwàbí o tó bá dénú ẹ̀ oyè odò dìídì. ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe àpárá tó le ẹ̀yin tẹ̀ ń ṣe àpárá tó nira <laughs> ìjọ́jọ́ kan ń bọ̀. èyí tó lè pa wọn gan fúnra wọn lára. ó lè pa wọn lára gan nítorí eléyìí tí mo ní mo rí lásìkò àti wọ́n bẹ̀rẹ̀ sí í na bọ̀bọ̀ yẹn ká ní kò ń ṣe pé bóyá ara àwọn èèyàn tó ti mọ̀ ń pa prank tó stop wọn wọn ò bá ṣe é léṣe nítorí pé lọ́kàn tiwọn wọ́n lérò pé ó fẹ́ wá pààyàn sádùúgbò. ẹlòmíì kẹ ẹmí ò gbé nǹkan tó ń ṣe o ẹmí ò gbé. mo wo kan ẹni ẹni àwọn méjèèjì ni wọ́n jọ máa ń dàpàrà ìkan wá fi hàn kejì pé mo jù ẹ lọ ló bá kó sójà lọ ká mọ́lé ó wà lọ bá a pé ẹ ó ṣe prank fáwọn kò dùn máwọn nú àwọn fẹ́ fìyà jẹ wọn wá gbé e kúrò ní ah, ó máa ń bẹ̀bẹ̀ ló ń kọrin ló ń sunkún tó ń ah, ah, ṣé ìwọ náà lè bẹ̀bẹ̀ wọn wá gbé e lọ sórí ìta ó yá máa kúrò wọn ga máa kúrò wọn ga máa kúrò wọn ló ti ń sunkún ìgbà tán wá padà sọ fún pé ìṣe prank ah bíi kó lu ìkejì ẹ̀ pa náà. a mọ̀ dùn ẹ̀yin náà wọ́n hmm. ní ìwọ kankan kọ́kọ́ mú abẹ́rẹ́ báyìí fi gún rẹ̀ wò kó o tó fi gún ọmọ làkejì ìyẹn gangan gan oní Yorùbá máa fi ń ṣe àlàyé fún ènìyàn tí ó bá tó bá ń ṣe nǹkan tí ò dáa fún ọmọ làkejì ẹ̀ pé fi ṣe ìwọ náà tiẹ̀ kọ́kọ́ fi gún rẹ̀ wò kó o bó ṣe ń dùn yàn náà kó ló di pé wàá máa ṣe fún àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn nǹkan tó bá kàn tiẹ̀ fẹ́ lọ ṣe ń ta tó mm. fẹ́ lọ ṣe pẹ̀lú àwọn èèyàn mi ìmọ̀rú àwọn tó jọ ń kóra wọn rìn náà ṣé wọn kì í bára wọn sọ ọ́nu lé ni pé nǹkan tá a fẹ́ lọ ṣe rèé. ibi tẹ́mi wá rò sí rèé ṣé ká ti sọ pé orílẹ̀-èdè wa náà ló fà. báwo. Hmm. ní ọ̀nà tó ti jẹ́ pé ìwọ tó bá ní ó ṣe ni láàánú púpọ̀ púpọ̀ láti sọ bẹ́ẹ̀ ìwọ tó bá ní nǹkan gidi tó ní lọ́wọ́ bẹ́ẹ̀ pé nǹkan tó fẹ́ ṣe lélẹ̀ tó jẹ́ nǹkan gidi tó legit bí àṣà adẹ́rìn pòṣónú kan tó legit gan ni ṣá <laughs> ó máa ń ṣòro kẹ́niyẹn tó dìde àmọ́ ìwọ mú nǹkan kan tí ò dáa. tí ò tiẹ̀ nítumọ̀. tí ò nítumọ̀ ṣe thirty seconds péré sọ sórí afẹ́fẹ́ wàá rí báwọn èèyàn ṣe máa máa ó ṣe ní láàánú ló yẹ kí n sọ pé ó ṣe ní láàánú gan-an àwọn tá à ń rí tó ń ṣe prank ṣàmọ̀ wọ́n tẹ́lẹ̀ ni ṣáàtọ̀ ni wọ́n ni ṣáàtírẹ́sì ṣọ́ lọ fi kùnú iṣẹ́ kí náà ṣe gangan tí bá ṣe àwọn nǹkan tó ń ṣe tó le tó le koko kò síyàn tó máa wò ó hmm. nígbà tí kí lorúkọ ọmọbìnrin yìí tó ń kọrin sìn wọ́n lórin church ló ń kọ tẹ́lẹ̀ nígbà tó ń kọrin church sáré àwọn orí wọn mọ́ ó kàn yí sí àwọn hip hop ah! nígbà tí nígbà tí ọmọ ó di celebrity straight up. kì í ṣe òun nìkan ó lọ́mọbìnrin kan náà tó yẹ pé ijó ló máa ń jó àwọn ah, lè jó kíní kan kí àwọn yẹn pé ijó hmm. ló bá di ọjọ́ kan ló bá bọ́ sí àárín bus stop ó ti lọ sọ fún onímọ́tò kan ló bá bọ́ sórí mọ́tò yẹn ń tó wọ̀ ojú bí lọ ló wọ kíní náà já ń pépé ló wọra fi kíní bo àyà pélébé báyìí ló bẹ̀rẹ̀ àwọn ijó yìí àwọn ijó máa máa kọ̀dí sí kámẹ́rà máa ṣe gbogbo ẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ wá wo èrò <laughs> ẹ wá wo èrò hmm. àwọn ọkùnrin dẹ̀ ń bọ̀ tàwọn dẹ̀ ń ju owó sí báyìí wọ́n lè ń jowó sí báyìí. ìyẹn eh, kọ́. ṣé ẹ rí àwùjọ tá a wà yìí hmm. àwa ara wa ká pera wa ká bára wa náà sọ̀rọ̀ gbogbo eléyìí tí ìwọ mú àwọn àkàwé ọ̀rọ̀ láti ọ̀nà tó jìn hmm. tí má fi ara mi ṣe àkàwé hmm. ìlú èkó ní ilé ìjọsìn kan tí mo wà tí mo forúkọ bò láṣìírí ńgbà tí mo wà kékeré a máa kọ ìwé báyìí mi ò lè gbàgbé wípé ó ní ọdún kan tí mo dídùn sọ pé ṣọ́ọ̀ṣì yìí o ẹ má fún mi lówó ẹ ṣáà jẹ́ máa ṣe magazine fún yín nǹkan tẹ́ ẹ bá ti ń sọ lórí pẹpẹ àti nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ nínú ìjọ èmi á máa kó jọ sínú òwe ẹ jẹ́ máa tẹ̀ mo kàn nílò ẹ kàn fún mi ní permission pé kí n máa ṣe ó tán wọ́n kọ etí ọ̀gbọ́n ẹ̀sìn wọn nípa àwọn ògbà wọn ní rọ ah, ó dáa kò sí wàhálà ńgbà máa padà gbé magazine jáde má jà sọ̀rọ̀ débẹ̀ nǹkan tí mo kọ sínú magazine ò dáa nǹkan tí mo wá kọ sínú magazine tí ò dáa òun gan làwọn èèyàn fẹ́ kà. kábíyèsí ọlọ́run ẹ wò ó lè ẹ wọ kẹ́sì mú nǹkan méjì mẹ́ta mẹ́rin tàbí gbogbo ń tà ẹ̀dá lẹ́gàn ti ṣàtìyìn bẹ̀ lẹ́yìn lórí ètò ojúmọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe máa mú wá lákọ̀tún àkọ̀tún àkọ̀tún tí yín ni pé kẹ́ má kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ fi àkókò yìí sọ pé happy birthday sí gbogbo ẹ̀yin tí birthday yìí bọ́ sọ́jọ́ èmi gangan bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí happy birthday gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ìgbéyàwó bóyá ní last week ni o àbí weekend tá fẹ́ bọ́ sí happy uh, married married life gbogbo ẹ̀yin tí wedding anniversary yín bọ́ sọ́sẹ̀ yìí ẹ wo ẹ jẹ́rìí pé inú mi ṣàkàn ń dùn ṣé ó wà ń bẹ kan bọ̀ ni. ngbà ngbà ẹgbà ẹgbẹ́ adẹ́rìn kò tó ní wọlé ẹ wá lẹ́yìn òní rẹ́rìn. <laughs> Eh, ẹ wo èmi ni mo fẹ́ máa fi lè ṣe ìlọ àmọ́ ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ a tún padà bọ̀ lórí ètò èmi lẹ máa rí akínyẹmí lẹ máa bá ẹ̀yin lẹ máa máa wá producer mi gan ò ní gbẹ̀yìn wọn ò ní fẹ́ lòmíì ṣe producer mi àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ pátápátá lórísun tv orísun wa máa sọ sí orísun ayọ̀ ní anna adenike babatunde honey fingers mo ń dágbére lórí ètò káfíńre pàdé o. gbogbo ẹ̀yin cameraman wa pátápátá gbogbo yín pátápátá náà la kí gbogbo àwọn tó wà nílé agbára lẹ́yìn akínyìn òṣùbà yín rèé ẹ gbà eh, <laughs> gbogbo àwọn ọ̀gá lọ́gàá lọ́gàá lókè pàápàá àkìyìn o alòyìn lọ́gọ̀ ẹnu ẹ ṣe ẹ kú iṣẹ́ látàárọ̀ ẹ kú tọ́jú wa ẹ gbìyànjú ẹ gbìyànjú <laughs> ẹ̀yin àlejò wa náà gbogbo àwọn àlejò tá à ń mú wá fún yín lẹ́lẹ́yẹ ọkọ̀ ọ̀kan léjèèjì bẹ́ẹ̀ ṣe ń wọn tẹ̀ ń gbádùn wọn ẹ ṣáà máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe tá à ń pè wọ́n tí wọ́n ń dá wa ló Akínyẹmí ọmọ Johnson èmi ń fele yìí mo fi ń ṣèlọ lónìí mi ò lọ ìlọ tẹja tó lọ tí ò désàlẹ̀ omi o mi ò lọ ti lọ kọ̀ọ̀kan tó lọ tí ò désàlẹ̀ odò bá a ṣe ń lọ lónìí á tún padà wá tó bá dàárọ̀ ọ̀la bó bá wá dàárọ̀ ọ̀la ẹ dákun ẹ ṣe tèmi mọ́ oúnjẹ yín tẹ́ fẹ́ sè ń o ṣó yẹ yín ẹ ṣe tèmi mọ́ oúnjẹ tẹ́ fẹ́ sè ń o á mọ́ pàdé lọ́la